ní méjì káàkiri gbogbo oríkèéríkèé ara nínú kòkòndọ́sí ọpọlọ tá a fi ń jẹ́ èèyàn bí sàn rọ́bà wa dà sílẹ̀ kí èèyàn ó lè dúró bẹ̀rẹ̀ kúlẹ̀ tàbí wà ní ìsẹ́po látàrí ìnira tó rí lára iṣan ara Albacete alternative therapy bàbá àbàbàtà àmọ̀bí ẹni owó ní káàkiri bọ̀ lóko tán ti ń sẹ́ni kọ́kùnrin tó rìn ló tọ́jú sára wọn Mọ̀lẹ́tẹ̀ ń bàdàn. Tẹlifon zero nine zero three one six seven five five five five zero nine zero three one six seven five five five five. Bàbá àbàbà ló tó ṣẹlẹ̀ nìyẹn ní fleet estate ló gbélé kalẹ̀ tó bá ti rà á tó dúró lẹ́ka pèmí ni tọ́ ẹ̀rọ ọ̀fẹ́ntì mo ti fẹ́ sílé mi. ẹ̀bùn block yẹ̀pẹ̀ àti sìmẹ́ǹtì wà lẹ̀ ráìdà kan pọ̀pọ̀ bílọ̀tì kẹsì lọ́fẹ̀ẹ́ àyè sọ́jà ẹni àti bẹ́tẹ̀ wà ọ́fíìsì infinity estate wà nínú ẹgbẹ́ àgábẹ́ ẹlẹ́jì lẹ́pàtà ìbàdàn tẹlifon zero eight one two two two nine eleven forty five lẹ́ẹ̀kan sí zero eight one two two two nine eleven forty five. thank you egbògi kan ti délẹ̀ yìí egbògi àtẹ̀jẹ̀ ṣe ni ó dára àtẹ̀jẹ̀ gidi gan. tẹ́nà tó kẹsà ló ń jẹ́ o tẹ́nà tó kẹsà ló ń jẹ́ o. ojú rẹ̀ ṣàlùfọ̀ lójoojúmọ́ kí àṣírí ẹ wà nípa. sẹ́nẹ́tọ̀ kẹsà ní ìjàmù sí o rẹ̀. sẹ́nẹ́tọ̀ kẹsà egbògi àtẹ̀jẹ̀ ṣe tí bọ́dọ̀ ti àrà wọ̀ yá ìjà ìlú tó ń kú tó ń gbà olúdòdò kò bára rẹ̀ èrè inú ẹ̀jẹ̀ àmọ́ àti bẹ́ẹ̀ ẹni tó ń pè sà egbògi atẹ́jẹsí tí a fi owó àti egbò ṣe ní ọ̀nà ti gbàlódé NAFDAC fọ̀ǹtẹ̀lú ẹlẹ́wọ̀n Nigeria limited ni wọ́n gbé veneton cleanser jáde awàdí nọ́mbà seventeen ọ̀pá akínyẹlẹ off adeogun street aláàfin avenue olúyọ̀lé estate ring road Ìbàdàn telephone zero eight zero three four zero five one five three three fún títà àti rírà ìwọ náà darapọ̀ mọ́ wa veneton cleanser àmọ̀tẹ́kùn egbòogi tí San Global Consult àṣírí ọ̀rọ̀ fáwọn tí ò sùn tí wọn ò sì tún fìlera wọn ṣeré. ọ̀kan òjọ̀kan food supplement ti ń ṣàtọ́kùn ìlera tó péye gan. ló wá sílẹ̀kùn ọ̀rọ̀ fáwọn tó tètè já sí i. ní health concern global consult láṣẹ ní owó àfọwọ́ pẹ̀lú owó lábẹ́ ètò ìlera dọ̀rọ̀. kó o sì máa rí ìdá ogún twenty percent lórí owó tó o bá fi darapọ̀ mọ́ wọn. kó o sì tún ráyè láti máa tà fún gbogbo ẹni tó bá nílò rẹ̀ tàbí kó o máa gba ìdá mẹ́wàá ten percent owó rẹ̀ lóṣooṣù. tó o bá ti ráàyè ni o. o sì nílò downline kankan kó o tó bẹ̀rẹ̀ sí ní jèrè. iyekíye tó o bá ní ni kó o fi pẹ́ ní owó. nílé iṣẹ́ health concern global consult ẹ̀yin ọ̀dọ́ tó fẹ́ ṣe mákẹ́tà pharmacy store supermarket chemist àti gbogbo ẹni tó fẹ́ ojú òpó ọ̀rọ̀ mi ẹ tètè fi wọ́n méjèèjì gbá àǹfààní yìí mú ẹ kàn sí health consult global consult lónìí lẹ́ẹ̀ma ilé oko mrs academy road ìbàdàn tàbí kí ẹ pè nọ́mbà yìí oh nine oh five thousand four eight one six oh nine oh five thousand four eight one six sọ ìlera dọ̀rọ̀ nípasẹ̀ health consult global consult ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n pè ní jọlá yẹn rèé. Wemwhite Ventures. Àṣírí ìlọ́rọ̀ fún gbogbo ènìyàn pẹ̀lú Wemwhite Ventures. Òkú Adéwà ìdààmú onílé káàkiri ká tó lè tẹ̀síwájú. Afárá tó bá fún ẹ̀pọ̀ pẹ̀lú iléeṣẹ́ Lọ́nà Industrial Group. Iléeṣẹ́ tó pèsè àwọn ohun amáyédẹrùn fún ìlera gbogbo ènìyàn. Wà á tó fún ẹ o Wemwhite Ventures. Tó bá ṣí ojú ẹ sí àwọn ọ̀nà míì. Ọ̀pọ̀ àwọn tí wọ́n ti gbọ́ wọn dòwò pọ̀ lòun wọlé fún wọn lóṣooṣù. Ìwọ náà dára ṣàṣà máa bọ̀ wá sọ́fíìsì wọn tó wà ní Sweet fifty seven A. Press Plaza beside the hospital ní bus stop ìgboro ìbàdàn láti darapọ̀ tàbí láti dókòwò lọ́dọ̀ wọn. zero seven zero four eight four four zero three three three tàbí zero eight one seven seven two eight four four eight two. gbogbo ìgbà ní ilẹ̀kùn ilé iṣẹ́ wọn máa ń wà ṣíṣílẹ̀ bẹ́ẹ̀ sì ni ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí aago méjìlá ọ̀sán. mwite ventures ọ̀nà làkó dájú láì ní wàhálà náà. Dede ara.

ń jẹ́ kẹ̀lẹ́kẹ̀lẹ́ òní àtàwọn onímọ̀ ẹ̀rọ tó kájú ẹ̀ lóníkàwọn ṣe tọjọ́ tẹ́kọ̀ sí pàfẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ làwọn afárátà ṣe kì í jí tàbí kó lè gbé lọ látàrí àwọn ìlànà tá a gbà ṣàgbékalẹ̀ rẹ̀ ní bíbẹ́ construction èyí ló mẹ́lẹ̀ ká ga ìjọba iléeṣẹ́ ńláńlá tó fi máa gbéṣẹ́ wọn fún bíbẹ́ construction ní gbogbo ìgbà ti fẹ́ ṣàkàṣe iṣẹ́ tó gbòòrò tòótọ́ tá a bá dápá parí iṣẹ́ kì yẹ bẹ́ẹ̀ sì lálágbára owó láti fi ṣàgbátẹ̀lì yìí ti di ṣíṣe ṣiṣẹ́ lọ́nà ṣíṣe eléyìí tí ó tọ̀dọ̀ tọ́kọ̀ fi máa pàfẹ́ lórí ẹ̀ afárá abẹ́yẹfò àgbàfárá orí odò dúró re ilé ìkẹ́rùsì àtọ̀gbọ̀npọ̀ àkàṣe mi má sì gbàgbé bíjẹ́ construction lágbára owó láti fi ṣàgbàtẹ rẹ̀ sì sàpadà lẹ́yìn tí iṣẹ́ bá parí ẹ kà sí wọn lọ́gbọ̀gbọ́nà icos nílùú òní ìbàdàn zero eight one eight zero seven zero two nine three eight bíjẹ́ construction we commit we deliver. àgbà ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti mímú ìlú àgbẹ̀rẹ̀ ìlú ànọ́nì fọlákẹ́ ọ̀ṣun foundation ló ti sàgbé recognize everything. for School invites parents and guardians to enroll their children and wards into JSS1, JSS2, SS1 and SS2 classes this academic session under conducive learning environment. Get value for your money and secure better future for your children as we place premium on good moral and qualitative education. Bora Immaculate Group of Schools also conducts adult education and vocational training regardless of age and background of interested individual yearning for formal education. We have well-equipped computer and science laboratories resources, comfortable boarding facility, and well-stocked library. Above all, we give university scholarship to deserving students with no jam examination. Contact Bola Immaculate Group of Schools at S7-472B, Abo Dennis Street, at Baje Bus Stop, our Challenge, Ibadan, or call 08055307770 or 08033258110. Bola Immaculate, a citadel of good morals. fò òun fà. ó ṣe ń lọ ó ṣe ń lọ. ó ṣe ń lọ ó ṣe ń lọ. ó ṣe ń lọ ó ṣe ń lọ. ó ṣe ń lọ nàìjíríà o èdè tẹ̀jẹ̀ èwo lẹ ṣe máa ń kéde yìí ẹ̀fẹ̀ ló máa ń mú wa o. ẹ káàbọ̀ padà láti ojú ọjà lọ́hùn-ún ẹ má bínú nítorí pé gbogbo ẹ̀ ó ṣiṣẹ́ pọ̀ mọ́ra wọn náà lè. àwọn gómìnà tó ń tó kù lórí ètò yìí láàárọ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá á kàn sí wọn báyìí bẹ́ẹ̀ sì ni bàbá ọlọ́dọ̀ hmm? ẹ fún àwọn ọ̀dọ́ lámọ̀nà ní sókè. ìgbà tó fẹ́ fún àwọn ọ̀dọ́ ní sókè ni pé. bí àwọn ọlọ́pàá ṣe ń padà bọ̀. ẹ ẹ bí a ṣe ń padà bọ̀ ṣe ń pé kíní kan ní ìgbẹ́ mẹ́rin àgbàlá yìí mo fẹ́ sọ̀rọ̀ àyè fún ẹ sàn kọ́ wọ́n gbà wípé tó lọ ti lọ kí wọ́n má jẹ́ kó bóyá mọ́tò jẹ́ àtàkàtà kan. ó gba ìpè lábẹ́nu wípé ají ló dé tó fi jẹ́ wípé ọlọ́pàá nìkan lè ń sọ̀rọ̀ àwọn náà wọ́n ṣe àwọn èèyàn léṣe gan wọ́n nínú ìṣẹ̀lẹ̀ tó ṣe pé wọ́n náà ṣe àwọn èèyàn léṣe gan wọ́n ní ẹ mọ̀ bínú ẹ mọ̀ dàá tó bá ojú egbò tó ti ń san bẹ́ẹ̀ ni káwọn tó dá lóka bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ já gbàgbé ní tó ń bọ̀. àyípadà ló kù tá a retí báyìí báyìí positive changes lè kú tá a wà. ìmọ̀ràn tèmi ní fáwọn ọlọ́pàá àti fáwọn aráàlú àwọn ọ̀dọ́ ni wípé kọ́ rántí pé bàbá táwọn nílé ìyá táwọn nílé àwọn àbúrò wọn kò sẹ́ni tí ó le tó le sọ wọn o ọlọ́run ló sọ ìròyìn ló ń sọ gbogbo ìròyìn tó tọ́ o ṣùgbọ́n tó bá ti fi ìwà jàgídíjàgan ní ọlọ́pàá kúrò láàrin ìgboro ó léwu o. iléeṣẹ́ ọlọ́pàá ti dé. ó léwu o. ẹ lọ́ọ̀ sà. ẹ káàárọ̀ sà. ẹ kú ojúmọ́ sà. ẹ lẹ́sà àkùsẹ́ náà ẹ ṣeun orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ sà kí gbogbo aráàlú lè mọ̀ ní tí ó ń bá wa sọ̀rọ̀. orúkọ mi ni olówó gbẹ̀ngà fàdí alukoro àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀yọ́. yes àríyá bẹ́lẹ̀ ọbẹ̀ sí ẹnu iṣẹ́ ìgbà tí a gbọ́ tí ọ̀gá yín pátápátá láti àbújá tí wọ́n sọ pé àwọn sì tó máa lọ láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ mi wọ́n yà wá lẹ́nu wípé kínní ọ̀hún ó ti rí lè débi tó lágbára ṣùgbọ́n níbi ó dé dúró yìí ẹ̀yin mọ̀ ti fún tẹ̀dọ̀ gbogbo mítìnì tẹ́lẹ̀ ti ṣe lábẹ́nu àwọn èèyàn yín tí wọ́n ní káràlú pé kí wọ́n bẹ àwọn káwọn tó padà sẹ́nu iṣẹ́ níbo ni iṣẹ́ dé dúró lórí ẹ̀. ẹ ṣe àdúgbò ẹ̀kú iṣẹ́ náà ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ nípa pé adúgbò lọ́wọ́ fún àwọn yòókù náà tá a wà ń bẹ̀ tá a yẹn àdètò fún àwọn aráàlú lóríṣiríṣi náà gbogbo ọdún àwọn èèyàn sọ náà là ń gbọ́ gbára fún wọn fẹ́ gun àwọn tí wọ́n ṣe oríṣiríṣi ìwà tí ò dá sí ẹjọ́ ọlọ́pàá gbogbo náà láàrin àdètúgbọ́ lọ́wọ́ wọn nítorí pé wọn ò dá wa dá nǹkan náà ah, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ah, agbègbè wa náà wọ́n fìwé síta pé kí àwọn ọlọ́pàá kí wọ́n káàkó padà sẹ́nu iṣẹ́ kí lánàá komisanna police pè pàdé gbogbo àwọn ọlọ́pàá ní ẹlẹ́ẹ̀lì nìbàdàn bí láti tún bá àwọn èèyàn wa sọ̀rọ̀ pé láti jẹ́ kí ogun tó ti ṣẹlẹ̀ náà kó lodò kó lọ. kó jẹ lodò kó lọ mú mi ká gbà díẹ̀. ká kí á padà sẹ́nu iṣẹ́ ká ṣe bí wọ́n ṣe bá ṣe ń ṣe nítorí pé abúra ó ti ń ṣẹlẹ̀ àwọn kan ti ń lo àǹfààní pé kò sọ́lọ́pàá ní bí o. yóò mú àwọn wọ́n ti jó ní sẹ́sàn bí wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ fẹ́ máa yọ àwọn èèyàn lẹ́nu tó bá rẹpẹtẹ ọ̀wọ́ ara lọ àti fíṣọ́sọ àti ìpara àtẹ ti tẹ̀ síwájú láti rí i pé kápẹ̀sì ààbò tó tọ́ fún àwọn aráàlú olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àtẹ̀tẹ̀ síwájú láti ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́tọ́ pàtẹ́ pàtàkì ìgbàdá máa fi àwọn ọ̀pọ̀ gbà ní pé ìfọwọ́sowọ́pọ̀ aráàlú la nílò a mọ̀ pé oríṣiríṣi sì ṣẹlẹ̀ àti pé bí oríṣiríṣi èèyàn náà níbi lọ́pàá náà ṣe wà nílẹ̀ ló wà ń gbòòrò pé ẹlòmíràn wà fún wọn nípa nǹkan tó yẹ kán ṣe ìgbésẹ̀ tó yẹ kán gbà sọ tó yẹ kán gbèsè àkókò tí ò yẹ kán gbègbèsè àti pàápàá ní ọ̀dà àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kọjá tọ́lá ti lọ ọlọ́pàá bá ṣe bẹ́ẹ̀ tó ìgbésẹ̀ lóṣìṣì ọ̀nà tí àwọn èèyàn fi dìde tí wọ́n fi ṣe àwọn nǹkan tí wọ́n ṣe kò ní jẹ́ nǹkan tá à ń sọ lọ́wọ́ ẹ̀ láà máa sọ. wọ́n ká má sọ pé torí pé ìbọn tó bọ́ ọlọ́pàá láti fi pèsè ààbò fún ẹ̀mí àti dúkìá ti ṣe kí wọ́n máa lò ó lòdì sí wọn. jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti ẹ̀sìn kó lọ́pàá ti gbòòrò tí wọ́n tí wọ́n kó wọn síta láàrin gbàgbàgbà lójú táyé tí wọ́n kó àdákùnkùn mọ̀ bò wọ́n tó fi di pé wọ́n gbẹ̀mí tó dẹ̀ tún dáná sun àwọn èèyàn wa tí òkùnkùn mọ̀ tó gbogbo ẹ̀ náà la rí ṣùgbọ́n gbà tí a wò ó pé gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tá a ní a nílò láti gbégbèsè ló fi jẹ́ pé àwọn kan wọ̀nyẹn. ṣé ẹ mọ̀ pé àwọn kan nínú ọṣẹ ọlọ́pàá náà kà dá ni wọ́n nínú rẹ̀ sí táà náà tọ́tọ́tọ́tọ́ dákú bànújẹ́ báwọn aráàlú mi náà. ṣé ẹ ti ṣiṣẹ́ lórí. nígbà tí kò sí ibi tí òòsà ti pé kàńdá wà nínú ìṣẹlẹ̀wà tó dẹ̀ gbọ́ pọ̀lọpọ̀ bàlá ń bójú tó wọn. Eh, eh. ẹ máa ń sọ pé Jésù Kristi ní ọmọ ẹ̀yìn méjìlá ẹ̀yọ kan ya Júdásì tẹ́ ọkọ̀ bá ya Júdásì nínú méjìlá ṣe mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tẹ̀ láti gbé lóríṣiríṣi lọ́wọ́ báyìí náà tẹ́lẹ̀ tó ń gbé láti fi pé gbogbo àwọn kan wọ̀nyí la bójú ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ la ṣe fáwọn ọlọ́pàá wa láti rí i pé wọ́n ṣe bó ṣe kán ṣe lójú gbogbo tán bá wà lọ́nà bí tán bá wà tán bá pàdé àwọn èèyàn ẹgbẹ́ mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá náà pé ó ti di káàkiri àlè ká tó ṣá ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ náà dẹ̀ là ń gbé lọ́wọ́lọ́ba yà á rán wa ní fún àwọn aráàlú ní gbé ẹgbẹ́ mi mo sọ lọ́sẹ̀ tọ̀hún ààbì ìyá ọlọ́pàá lé ẹnikẹ́ni lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ kan ní àwọn èèyàn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ gbà tó bí àgbàlagbà tó. Hmm. Ah, lọ́dọ̀ wálé eh, ẹ jẹ́ kí atótó wa pé ẹ já lo ti machine ilé káyọ̀ eh, lè àti gbogbo ẹ ti wọ lára wọn lára wọn yìí yes ní pápápá torí àsìkò. kí wọ́n fi jẹ́ pé àwọn èèyàn àfìdíyàn lọ́sẹ̀ sí ni pé kí wọ́n kóra jọ kọ́tà bẹ̀rẹ̀ àtàkùn máa bẹ òbí àdá kọ́ bá àwọn ọmọ sọ̀rọ̀ nílé gbogbo nǹkan wọ̀nyí kó dá jẹ́ kí ọlọ́pàá náà kó ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ tí ò ní máa fa arúgúdù àti wàhálà sílẹ̀ tọ́mọdé mú ẹni tó ṣẹ̀ ẹ fà á lọ́lọ́pàá lọ́wọ́ ká má dá sí ẹ̀yà fáwọn èèyàn àkókò mọ̀gbọ̀nyàn lójú títí ẹ ó jalè ní àdìbẹ̀ sí dáná sun kí wọ́n jẹ́ kó dáwọ́ dúró kó fà á lọ́lọ́pàá. sáwọn ọlọ́pàá ò ní gba fifteen naira hundred lọ́wọ́ àwọn ọlọ́wàmú ojú èyí ti ó ti fẹ́ di málìkì ó ti fẹ́ di málìkì ẹ má bínú ẹ ti máa jẹ́ málìkì ẹ má bínú ọjọ́. a yà pẹ̀ síwájú láti máa bá wọn sọ̀rọ̀ láti jẹ́ pé kí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe tó àti bó ṣe yẹ ẹni tó bá rúfin kó jẹ́ kó wúra ìlànà òfin tó di tó jìjìyà tó jẹ kó là kọjá káwọn èèyàn náà kẹsọ̀ la ìṣe pé nǹkan kékeré náà àwọn náà ni wọ́n máa pẹ̀lọ́pàá wọ́n máa fẹ́ máa sọ pé ẹjọ́ nǹkan tí mo ṣe ìwọ ẹgbẹ́ káwọn ẹ̀ má bẹ̀bẹ̀ tó bá ti ṣe kó jẹ́ kó kó kó kó jẹ́ kó fi ó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. ó fi ó àwọn náà ló pè ló máa pè ló àgbọ̀yé ìpè náà bá máa gbẹ́jọ bá àwọn èèyàn yìí sọ̀rọ̀ nǹkan báyìí mo ṣe àyè wọn náà ṣe lọ o lọ gbé mọ́tò síbi tó. ọwọ́ a máa lọ bì kí ọwọ́ a lọ bì kí. lórí ẹjọ́ bá bá wọn sọ̀rọ̀ gbogbo nǹkan wọ̀nyí náà ló máa dáwọ́ dó ẹ ṣeun ah, so reformation kan tá à ń béèrè nínú iléeṣẹ́ ọlọ́pàá táwọn ó ti bẹ̀rẹ̀ ní àbí. ó bẹ̀rẹ̀ náà tí ó ṣe ṣe gbọ́. àmì olódùmarè ẹ ṣe ẹ kú gbogbo iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ojú òní tì yín o àmọ́ retí àwọn ọlọ́pàá nínú ìlú with full force tí wọ́n sì máa jẹ́ ọ̀rẹ́ aráàlú lọ tí wọ́n máa bá ṣe wọn lọ ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun. ṣùgbọ́n kinní kan tó. lẹ́tọ̀ tí wọ́n tẹ̀mí tí wọn ò ní bẹ̀rẹ̀ ṣe rí ọlọ́pàá tó bá ti ṣiṣẹ́ iṣẹ́ ariwo àbàjẹ́ tí ò tọ́ sára rú kí tí wọ́n bá mọ̀ kí wọ́n mú kí wọ́n fi ìyà tó tọ́ àyè lọ́dọ̀ lọ́dọ̀ àwọn ọ̀pá ni mo sọ wọn. ìtúlọ́rí ọ̀pọ̀lọpọ̀ ewúrẹ́ ló máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àlọ́ la máa ń gbọ́ à mú fún wọn. kò sí pa àwọn ìwà ilé ha ọ̀gá lè ṣe ọlọ́pàá. tí nǹkan bẹ́ẹ̀ bá tí wọ́n ti gbogbo àwọn tí fojú rí pé ìdájọ́ òdodo wà kò ní sí gbọ́mi sí òdodo mọ́ ẹ̀kọ́ wà fún àwọn ẹni ẹni ìjẹta lùmí ẹni ìjẹta ni ọlọ́pàá tí mọ́tò tó pa ọlọ́kadà mi mọ́tò mi torí ọ̀dẹ́ náírà torí bẹ́tà láì ẹ̀kọ́ méjì wọ́n àti gbọ́kàn kan. ọba jésù kan bàbá ọlọ́dọ̀ ojú ọ̀nà ti yẹ. àmì olókùnrin náà àmì olókùnrin náà. àbẹ̀fẹ́ pé nọ́mbà ayé ìṣẹ́jú kan Number to di o oh eight one o oh eh, oh eight one three double five nine double one eight nine o eight one three double five nine double one eight nine. o eight one thirty six ninety nine forty seven fourteen o eight one thirty six ninety nine forty seven fourteen.

lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn olùkọ́ tó jẹ́ ti private láàrin ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá wọ́n pàápàá láṣẹ abala yìí torí wípé ó jẹ́ nǹkan tí tó dá ọgbọ́n ọkàn sí ọlọ́kàn pé ah, ẹ sì ní family. ó kálukú náà sì ní bó ṣe fẹ́ ṣe family. ẹ̀ ẹ sì kàwé bó ni wọ́n ṣe ń ṣe àwọn olùkọ́ tilé àdáni báyìí láàrin ìṣẹ́jú kékeré náà lálẹ́ national uh, uh, uh, coordinator wọn ní ìpínlẹ̀ wọn national ṣe national chairman lẹ́yìn state chairman lẹ́yìn ẹ̀ṣẹ̀ national ẹ̀ṣẹ̀ lọ national ni àbí <laughs> deputy yìí náà ni ajókòó ti ní ìpínlẹ̀ ọ̀yọ́ àbí ẹ̀ṣẹ̀ ojú omi ti kí ló kọ yìí. orúkọ tèmi ni adigunlé. ẹ̀yin kan. Festus Adékúnlé lórúkọ mi ẹ ṣeun ní sókè ìwé ìwòlẹ́ka. mo parí hnd SHLD parasite polytechnic bákan náà mo tẹ̀síwájú láti se pd professional diploma in education ní Federal College of Education Special ní ọ̀rẹ́. ẹ̀yin kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo náà mo lọ sí àwọn state college of education ní Ọ̀yọ́ bẹ́ẹ̀ mo sì tún tẹ̀síwájú láti kàwé lọ sí láti gba dìgírì nínú ìmọ̀ CRS ní ìwé aládàáni kan nígbàdàn university bi. so iṣẹ́ tíṣà yìí gan ni ó ti wà lóòkà yàrá láti lẹ̀. bẹ́ẹ̀ ta àyàn láàyò gan nìyẹn. ṣé o rò pé nǹkan tí ẹ̀rọ gbà ó tó yẹn náà. ẹ kò tó wá ná ó sì wà lára àwọn nǹkan tí a bá wá sórí ètò láti ṣàlàyé tí ìjọba àtàwọn tó ń gbé ilé aládàáni lẹ táwọn fi lè rí tiwa kò tó ní ná. bẹ́ẹ̀ ni two hundred thousand tó yẹn ní. three hundred thousand tó yẹn five hundred thousand four hundred thousand tó yẹn ní. kò sí ètò bẹ́ẹ̀ rárá torí pé a ní lọ́pọ̀lọpọ̀ náà àwọn tó jẹ́ akẹgbẹ́ wa hmm. tó jẹ́ pé eight thousand lóṣù ten thousand lóṣù twelve thousand five thousand eh, fifteen thousand ìtọ́jú ìpọ́njù nínú àwọn oṣù tí àwọn akẹgbẹ́ wa ń gbà láwọn iléèwé tó jẹ́ aládàáni tá a bá sì wúwo yìí kò sí ètò nǹkan inú àwọn tó lè lórí àwọn ọlọ́run. síbẹ̀ ìṣẹlẹ́sìn ẹsẹ̀ ó kó gbogbo àwọn òbí wọn lórí àdéhùn òbí kọ̀ọ̀kan bá sọ tẹ́tẹ́ thousand tẹ́ kó yẹn jọ tẹ́ kó bí ọmọ mẹ́sàn-án jọ ninety thousand lọ́tọ̀. ẹ gbogbo lẹ́sìn yẹn náà kì í ṣe ti sùn ọ̀rọ̀ lọ́wọ́ sí kì í ṣe ti nígbà tí sábà sùn ẹni tí sùn náà ń gbé kalẹ̀ tí wọ́n wù mí lónìí wọlé ìwúlá. sáà náà gba commission. àwọn náà ń gba commission lórí rẹ̀ kì í ṣe ti. lórí ọmọ tẹ ẹ bá tó kọ. bẹ́ẹ̀ ni sà. ṣé o rò pé a fi ojú education ètò ẹ̀kọ́ tó lórílẹ̀‐èdè nàìjíríà. torí àwọn ọmọ tí ó di ògùn lọ́jọ́ ọ̀la ilẹ̀ yìí kọ́ yìí bẹ́ẹ̀ sì ń gba eight thousand gba twelve thousand lórí yìí. bẹ́ẹ̀ ni sà. bóòlù ẹ̀ sí ní a karama ìyẹn wà lára ohun tí mo ń ba ní jẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà torí pé àwọn olùkọ́ tó adélùkọ́ aláfẹ́ká àwọn ọmọ rí iná rí wa bíi bàbá yà wá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ohun tí ń ṣiṣẹ́ ó ní bọ́lí sùn jìjà lòun à bàbá ní òun tí ì níṣẹ́ lọ́wọ́ wá sí ná lọ́wọ́ fún wa o tó tó fi dùn mí. ṣé ẹ ẹ ẹ ṣeré ni àbò tán. ẹ ń ṣeré o ń ṣeré. atúnrẹ́ nìkan. ibo ló ti ṣẹlẹ̀ ṣé ah. ìpínlẹ̀ yìí ni àbí ìpínlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ bí wọ́n ní sẹ́wọ̀n ni ọkọ̀ ìyàwó ṣe. ó ní private school teachers lòun wọ́n wá ní kò tí ì ní sẹ́kọ̀ lọ wá sí kò tí kò tí ì ní private school teacher ẹni òun ṣe ó sì lo táì ó ṣe ó dì hàn. pẹ̀lú táì tó fi táì tó fi sọkọ ìyàwó tó fi sọ tó fi sọ wọlé àwọn ìpèníjà tí à ń kojú lóríṣiríṣi yẹn pẹ̀lú àwọn ibi tí a ti bára wa. níbi tí iṣẹ́ ìgboro dé sá. Ah, mo ní ọ̀rẹ́ tó sọ pé tóun bá bí ọmọ láyé tóun máa gbọ́ tó máa ní gbọ́ lórí ẹ̀ tó bá sọ pé iṣẹ́ tíṣà ló ń fẹ́ ṣe ètò orí kó jẹ́ ń bẹ̀ kò bá yẹ ti jọba ó ní pàápàá jù ní níwáyé ládàáni ó lò lè kọ́ lọ́mọ tóun ò bá kọ́ lọ́mọ nínú kó dára ìràn léèwé òun dẹ̀ sọ fún pé òun ní bàbá ẹ̀ ṣùgbọ́n òun ní gbọ́ kankan òun ní gbọ́ lórí ẹ̀ torí pé iṣẹ́ tó yàn láàyò yẹn iṣẹ́ burúkú ni tí ò sì fi lé ọmọ lọ ṣùgbọ́n àwọn náà ló máa kọ́ ọmọ dàgbà àti ẹ̀yin lẹ́ ń kó lọ́ọ̀yà ẹ̀yin lẹ́ ń kọ́ adájọ́ ẹ̀yin lẹ́ kọ́ mi ẹ̀yin lẹ́ kọ́ gbogbo ẹ̀yin lẹ́ kọ́ gómìnà wa ẹ̀yin lẹ́ kọ́ ààrẹ. n tó fi bà wá lójẹ́ tó fi bẹ́ẹ̀ n tó fi bà wá lójẹ́ gan nìyẹn sá pé gbogbo àwọn èèyàn ńláńláńláńlá tí wọ́n lu ọkọ̀ ńláńlá àwọn olóṣèlú àti gba àwa là ń kọ́ àwọn ọmọ wọn tí wọ́n fi ń jẹ tí wọ́n ń jẹ àwa ìpápá náà ni wọ́n fojú àbùkù àwa nìkan náà láàárẹ̀ yẹn jù ọjà kan náà ládẹ́ra ráìsì kan náà láàárà ẹ̀wà kan náà lájọra ibì kan láti jọ ra sọ ilé kan náà lágbà onílé òní ìwòsàn fún wa pé sebílẹ̀ ìwà aládàáni ti ń ṣe aládàáni ti ń ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ń bọ̀ létí ẹ̀kú báyìí nǹkan kan náà lájọ ń san nínú ilé láyẹ̀ká lágbègbè àwa pápá náà tá a tó ń gbà yẹn náà a tó ń sojúṣu wa fún ìjọba wọn tó yọ tax lórí wa táwa náà contribute sí development orílẹ̀-èdè àti ìpínlẹ̀ àti ìlú àbílẹ̀ tá a wà ṣùgbọ́n ọ̀rọ̀ ara wa sú wa sars ló jẹ́ ká wá fi ọ̀rọ̀ ara wa lọ aráàlú àti àwọn aláṣẹ tó ń gbọ́ wa ní àkókò yìí tí a mọ̀ pé fúnra yín lẹ pè mí. Hmm, bẹ́ẹ̀ ni sà. ó ẹnu ti ó ti dé orí ibi tó ní agbára pé kódà ń gba covid nineteen wáyé pé ọ̀pọ̀lọpọ̀ jẹ sábẹ́ ẹ̀yà àbí n tẹ́ sọ fún mi kọ́ nìyẹn mo ní covid nineteen ti kọjá a lè ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ covid nineteen mọ́ báyìí ìgbà yẹn lẹ̀ bá ti sọ̀rọ̀ ẹni kọ̀ọ̀sẹ́gbẹ́ngbà náà ni ẹni kọ̀ọ̀sẹ́gbẹ́ngbà náà ni bí o bá ṣiṣẹ́ ní náà ló ń gba sálárì lọ́wọ́. sálárì ọ̀lẹ́dẹ́ owó oṣù tá a fi ń ṣiṣẹ́ yẹn ní oṣù mẹ́ta ládé nínú táàmù kan oṣù mẹ́ta yìí náà ni wọ́n fi sanwó fún wa ẹgbẹ̀rún méjìlá rẹ twelve thousand rẹ eleven thousand fifteen thousand even degree holder àǹfọ̀ní eighteen thousand fifteen thousand naira iná lọ́gbà lẹ́nu oṣù mẹ́ta yẹn tọ́jú dé bá sì ti dé òde wá pinnu ó tó dìgbà tẹ ẹ bá tó wọlé kẹtọ tó lè bẹ̀rẹ̀ sálárì kò ní sí nǹkan kan tí ó le lẹ́sẹ̀ ìtánẹ̀ ní sọ pé bóyá à ń ṣe ni ọ̀pọ̀ àwọn àwọn proprietors àti proprietors wọ̀nyẹn náà wọ́n sọ pé làwọn tó fi kó owó oṣù wa táwọn san wọ́n tó ń gba percentage gan èmi ò tiẹ̀ lè jẹ́ kéèyàn tiẹ̀ lọ́wọ́ sí ẹ̀ẹ̀tọ́ kankan nínú ọlẹ́sẹ̀ tá láǹṣe iná àwọn náà ni wọ́n gbà ìpọ̀lọpọ̀ gbà ló jẹ́ pé wọ́n sọmọ school fees ni nígbà bá sọmọ school fees tíjà ò tiẹ̀ ní lẹ́tọ̀ọ́ kan láti ẹ̀ ti gbà ẹ̀ ṣe lórí ọ̀fẹ́ láti lọ béèrè pé ilé nǹkan ọ̀pọ̀lọpọ̀ ọlọ́gbà bá tiẹ̀ tó béèrè gbàgbà lẹ́sẹ̀ táwa tó ṣe gbogbo òní o lè torí ẹ̀ lọ nílé ìwé yẹn tí wọ́n sì ní sọ wọ́n gbọ́ lọ ọ̀sán kò ẹ̀dá ìsànú wa náà ni lẹ́tà ni wọ́n gbèrè lọ́wọ́ lọ ó tó ṣe dìgbà tí a ọmọ lọ yẹ kọ́ ni mọ̀ fún ẹ wọn lọ wà ní àwọn tí sọ pé oṣù kan lọ sọ ẹ kó tó lọ òun kàtà kó àwọn sáàkì ẹ báyìí ọmọ lọ kò ọ òfin fún wọn ọ̀ràn jáde láì máìjì nǹkan tí ẹni yẹn ń là kọ́lẹ́ tàbí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ yìí jẹ́ pé ẹ̀mí ti bínú kú ti kan fi sàdá tiẹ̀ wà tó yà mú tó ń lórí gan ilé ìwé aládàá tó ń sọ pé kò tún máa manage ni wọ́n tún frustrate ẹ̀ńbẹ̀ náà ni. ǹjẹ́ lẹ ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ ẹgbẹ́ àwọn tó nílé ìwé ní ìpínlẹ̀ tó jẹ́ ilé ìwé aládàáni. àti àti láǹfààní látara pé ní àwọn àǹfààní tí covid nineteen ń wá fún àwa tá a jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ìta gẹ́tìjà ilé ìwé aládàáni ẹni pé ó fún aláǹfààní àti kó àwájọ. ihe ní àǹfààní tá a ní láti fi ma báwọn yẹn sọ̀rọ̀ hmm. ẹ ní àǹfààní láti rí wọn. àti láǹfààní. bíbẹ̀ ẹ̀kọ́ kò sí dáràlú fẹ́ ṣe aráàlú kọ́ ni wọ́n sanwó oṣù fún àwọn tí tí tó kàn tí a bá wá sọ ẹ̀jẹ̀ ẹ̀fi tó àwa létí á sọ bó bá tún ṣe ń lọ pẹ̀lú fún ẹ kú gbìyànjú ẹ ṣeun. bá o a kì í bá o ìwọ kọ olúwa ló yẹ ṣe ọlọpọ ayérayé ọkọ sọgbórí ọgbọgbọ bí ẹ ẹwà òṣèré àmọ́ lọ́jà o báyìí máa tún wọ́n gbọ́ gbogbo ìfúnpá tún gbẹ kò sí múra jẹ mọ́. Olódùmarè wà ń gbà wá o gbà mí. ní báyìí à ń retí ẹni tí ṣe akọ̀wé àgbà fún gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí í ṣe ọ̀gbẹ́ni Taiwo Adisa àwọn ni àlejò tá a retí ní àsìkò tá a wà yìí láti wá bá gbogbo olùsọ̀rọ̀ ibi tí nǹkan dé lórí ìpè. ṣùgbọ́n ojú ọ̀nà ti ẹ̀kú kalẹ̀ mọ́ bọ̀ nítorí pé àkọ́kọ́ kọ́mẹ́ẹ̀dì ni náà gbogbo apáta wọ́n ń gbìyànjú látọ̀ ti jẹ́ ká mọ ibi tí lórí ọ̀rọ̀ yẹn kú kalẹ̀ mọ́ bọ̀. òṣìṣẹ́ ìjọba kò pa ọ́ gbogbo wọn ti bàrà ọ́.

ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti sọ fún àwọn awakọ̀ tí ó lọ láti Iwo Road dé New Garage wípé mo ń wá àpamọ́wọ́ bag tí ó gba ẹrù méjì tí mo gbé sẹ́yìn ọ̀kan nínú ọkọ̀ wọn tí ó sọ̀mì kalẹ̀ ní Ọlọ́run ṣògo ní alẹ́ ọjọ́bọ̀ Thursday tí n kò sì tètè rántí láti gbé ẹrù méjì náà tí ó kún fún aṣọ ìwé ìjọba oúnjẹ àwọn ohun èlò ìgbéyàwó àti nǹkan mìíràn tí ó ṣe pàtàkì tí ẹ bá rí báàgì náà ẹ jọ̀wọ́ ẹ pè sí orí nọ́mbà yìí zero nine zero six zero one three four seven seven six olùkéde mrs ọládùnní zero nine zero six zero one three four seven seven six ẹ ṣé púpọ̀. Please listen to this announcement. Study in the private and comfort of your home for bachelor's, master's, and doctorate degree in theology. Registration is free. Lecture materials could be sent to your address nationwide. Contact the coordinator, Crown University 14023.

báyìí máa fún wọn gbogbo gbọ́ ìfúnpá fún pẹ̀tù tó wá jẹ mọ́ ọ olódùmarè wà ń gbà wá ọ gbà mí ẹ bá wá dé ìlú tí tó gẹ o kí wọ́n gbé náà ibi ẹ ti wá dé kò sí tí tó gẹ o ibi ẹ bá wá dé ojú gbogbo tì ẹ̀sán gbọ́ o. Thank you. òṣìṣẹ́ ìjọba kò rówó pa ọ́ gbogbo wọn lọ ti domi. ó lágbára púpọ̀ eh, lábẹ́nú Ajíbọ́lá Akínyẹ̀fọ́ àmọ́ ó ń ṣe àwọn ètò kankan lágbẹ́nu mi láti rí i pé ẹ ti ṣe akọ̀wé akọ̀wé ìròyìn eh, tí wọ́n dúró kàkàràkà fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n gbogbo ìlú wọ́n wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ah, àwọn náà làjọ ń sọ̀rọ̀ lábẹ́nu tí wọ́n sì fi yé mi pé gbogbo àti débí iná ni àwọn ń gbìyànjú tó sì jẹ́ wípé àwọn nǹkan kan lọ ṣẹlẹ̀ lójú ọ̀nà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn bá àwọn aráàlú sọ̀rọ̀ láìpẹ́ yìí pé kí wọ́n jọ kí wọ́n má bínú sí àwọn ẹgbẹ́ wọn lọ́kọ̀ọ́pẹ́kọ̀ọ́pẹ́ yìí yes ọba ni jésù ah, kó tó di pé wọ́n pè wọlé abọ́ sí ọ̀dọ̀ wọn ní tààràtààrà akọ̀wé ìròyìn fún ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni taiwo àdìsá bí mo ṣe ń retí ìpinnu padà yìí lẹ́yìn tó jẹ́ pé kákókó ti orí fóònù káti gbẹ̀gbẹ̀ títí tí wọ́n fi débi torí pé àròjọ ààrẹ mùsùlùmí information làwọn after ní tí ó ṣẹlẹ̀ làwọn afẹ́ gbọ́ hmm, ọlọ́run bá bẹ́ẹ̀ ni ló sì jẹ́ kí wọ́n débi láyọ̀ àtàlàfíà ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí àti bá ìlú sọ̀rọ̀ a sì ti bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni lágbára Elédùmarè yóò túbà yóò tún ṣe fún mi ọlọ́run ọba òsì lè jẹ́ ká rí kò ṣe déédéé bí àwọn ọlọ́pàá bá padà dé ṣùgbọ́n àwọn nǹkan tí àwọn ọ̀dọ́ ń béèrè lọ́wọ́ ìjọba lórí ibi tí nǹkan dé dúró ǹjẹ́ lẹ lérò pé ẹ ti ń rí àyípadà yìí ṣètì mi. àti ìrírí rárá rárá àti rárá gbogbo tí àwọn ọmọ yẹn kàkà lè gbólé ibi ilé ìwà tó ṣe pé bóyá àfi tó jẹ́ pé ìwé ìtọ́ sókùnkùn fún fún wa láàrin ìlú ni pé bóyá ìwé oṣù kọ̀ọ̀kan wá sí ni mo fowó kówó ọlọ́pàá èyí ò bá ń ra bóyá wọ́n ti mú ti fún mi ti fún ṣùgbọ́n àti àti ìlú kankan àti ìlú kankan. ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ńlá tẹ̀ bẹ̀rẹ̀ yẹn torí tí ìjọba ò ṣe pápá pa kọ́ tètè ṣe ohun tó yẹ kí wọ́n ṣe ní kíákíá èmi ó gbà nígbàdúrà pé nàìjíríà ò ní jókòó lórí gunpowder o torí pé àwọn ọ̀dọ́ tí wọ́n padà wọlé tí wọ́n bọ́ ta mọ́ tí wọ́n tí wọ́n tí wọ́n dèbùrẹ́ lórí ọ̀rọ̀ endsars àti ohun tí wọ́n ń béèrè fún lọ́wọ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ wọn lè lọ máa rí strategize lábẹ́lẹ̀ o kí ìjọba ó tètè gbégbèsè kánmọ́kánmọ́ kí wọ́n tètè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ gbogbo àwọn nǹkan táwọn ọ̀dọ́ yìí ń béèrè fún òun ló wà list ó wà nínú list tíjọba náà mọ̀ so kọ́ tètè gbé ìgbésẹ̀ tó yẹ kọ́ gbé ní kọ́mọ́kọ́mọ́ so that kí ohun gbogbo kó lè tùbà kó lè túṣẹ bá a ti ń lérò ní nàìjíríà ní orílẹ̀-èdè nàìjíríà. ẹ ẹ ṣe tí ẹ bá gbàgbé nígbà tí àwọn òṣìṣẹ́ ìjọba láwọn ò dá àwọn ò dá wọ́n ní wọ́n gbọ́ owó tó kún owó náà wọ́n ní wọ́n máa wọ́n ti wọ́n dà sí ẹrù láti gbà ní àbáyé kò sí kankan tó jọ ìjọba máa promise máa promise máa promise ni tí ò sì lè jẹ́ kó báyà wọ́n mú sẹ́ lẹ́rọ̀ tàbí kíákíá kò sì ṣe kó rí bẹ́ẹ̀. àyípadà yẹn. àyípadà ẹ tí mo rí tó. kò tí kò tí ì tó kò tí ì sáyípadà kankan mi kò tí ì kò tí ì sáyípadà ó pé bàbá ppr wọn náà pé bóyá gbogbo ó dùnmí pé bóyá wọn. ni ìjọba eléyìí ò ṣe pé ọlọ́pàá commission tàbí kẹ́míkà commission nàìjíríà sí ìyàwó tí ń darí wa àwọn náà ní ìsìn báyìí bóyá senators ni wọ́n ẹ̀kú ni kì í ṣe ibi tó wù ọ́ tí fẹ́ lọ ni lórí lọ báyìí náà kì í jẹ́ lọ́wọ́ yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́rúmbà láti bọ́ ta báyìí ẹ̀gbọ́n náà wọ́n lẹ́rúmbà láti rúbọ̀ báyìí ah, gbogbo báyìí yóò kò sùn lórúkọ mi akọ̀wé ìròyìn fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ nípínlẹ̀ ọ̀yọ́ wájú náà àwọn aráàlú làwọn fẹ́ rí ní ìmọ̀lẹ̀ wà. àwọn nǹkan tí wọ́n máa ń sọ sójú ọ̀nà nǹkan tó ló pọ́ńtò táyà mọ́tò tá à ń gbé bọ̀ lórí ọjọ́ ọ̀nà ẹ̀mí àtẹnudá jọ ń bọ̀ tàbí ìṣòro ọjọ́ ọ̀nà báyìí bẹ̀rẹ̀ àdúgbò ìṣèjì táyà náà kì í àti ìṣèjì táyà náà lọ́wọ́ àwọn táwọn. ṣé kí n bá yín gbé aráàlú pé kí wọ́n bá bínú. àwọn àbáwọn sọ fún aráàlú pé kì í ṣàkóso ń ju nǹkan kan sójú títì nǹkan kan yẹn lẹ́yìn ọ̀kan yẹn máa ju oríṣiríṣi nǹkan sójú títì bí àwọn nǹkan lára àwọn nǹkan tó kàn kún bí bí bóòtù lára máa yọ kàn kó káyà wá lẹ́ẹ̀kan náà ní àwọn ìdílé mọ́kànlá. mọ́tò yẹn kàn wá pàdé pé mọ́tò káyà kàn ń pínlẹ̀ kan náà ni. tó aláàtí wá ọ̀kanáísà lójú bẹ̀rẹ̀ ó tún tún kì í káyà náà lọ́dà. ọ̀dọ́ àti bọ́ọ̀ náà ló pé ẹja sì máa takùrọ̀sọ náà títí tẹ́ fi dé ìtọ́mẹtẹ́ bá bá làásùn mẹ́dọ̀ bára. now number one lórí ọ̀rọ̀ ensars tó parí tán ìgbìyànjú wo níjọba Olúwaṣèyí ọmọ Mákindé gómìnà tá a fi bàbá àwọn ọmọ kí ni tí a ti gbé sófà. bá ti pè o ti wọ́n sí ìtàjẹsílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ìlú ìpínlẹ̀ wa yìí tó o sì wọ́n sí pé àkọlé àkọ́nà káàkiri tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ìpínlẹ̀ wa yìí ẹ̀ wọ́n pẹ̀tù sí àwọn ọ̀dọ́ ẹ̀ wọ́n ti bọ́ wá sí pé àwọn ọ̀dọ́ kalẹ̀ pẹ́ẹ́ pé a mú ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ àti àwọn ilé ìsọ̀tọ̀tọ̀ a mú kàwọn balẹ̀ gbẹ́tọ̀ ìjọba ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ìjọba ní ìrọ̀ àwọn ọlọ́kàn ọ̀tọ̀ ọ̀dọ̀ iṣẹ́ pípèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ wa fún five thousand ẹgbẹ̀rún márùn. five thousand àwọn ọ̀dọ́. ìjọba àkójọ ìjọba pèsè iṣẹ́ fún eh, lórí pé eh, ọ̀rọ̀ ẹ̀sà tó lórí pé nǹkan tí wọ́n rí tó fa wàhálà tó pọ̀ jù náà ni pé àwọn èèyàn ò ríṣẹ́ sí àwọn èèyàn ọ̀dọ́ tó jáde láti ilé ìwé wọn ò ríṣẹ́ sí irú iṣẹ́ lẹ fẹ́ fún wọn ṣe. ẹ gbà wọ́n ṣiṣẹ́ ìjọba. ó túmọ̀ sí pé àwọn tó bá kàwé ló wọlé gbà. àwọn tó bá kàwé ló wọn ní àkókò. ok ok. ẹ ẹ lè mọ̀ pé ọ̀tọ̀ yàtọ̀ fún mi náà ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn náà wà. bẹ́ẹ̀ni. àwọn àpé à ń ti mú kórè ọ̀dọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ tí àwọn ọ̀dọ́ ń béèrè tí gómìnà sì dá wọn lọ́kàn ní pé wọ́n gba gbogbo wọn jáde sẹ́yìn ti gbà wọ́n jáde. wọ́n ti gbà wọ́n jáde tí àwọn bá gbà wọ́n jáde wọn pé àwọn ọ̀dọ́ ìyàwó wọn pariwo nítorí pé a ti gbà wọ́n jáde ọlọ́pàá tí àlàáfíà ló ń jọba ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti látìgbà tó wà ti ṣe ẹ́sàs mọ́ ọjọ́ tí gómìnà tó gbówá gbà wọ́n jáde yẹn náà lọ́jọ́ náà láti gbà wọ́n jáde ọjọ́ kejì

oúnjẹ tó jẹ́ aláàdúrà ní kankan àpò oúnjẹ kankan kan mọ́ ní bí wọ́n ti ń sọ yẹn kì í ṣe bí àwọn kan ṣe ń gbé sọ káàkiri àwọn bí wọ́n ṣe wà láwọn ìpínlẹ̀ mi kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ torí pé nǹkan tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ni wípé wọ́n ra oúnjẹ tí wọ́n fẹ́ pín fún àwọn aráàlú àwọn ra oúnjẹ tí àwọn fẹ́ pé fún àwọn akópamọ́ àwọn bí àbí pé fún àwọn tí ó yẹ kí olódò wọn. Hello sir. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín, à ń gbọ́ yín, ègbò mi ń gbọ́ yín. Náà kì í sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yàtọ̀ fún pẹ́pẹ́ á àwọn ti kó ìrẹsì ìrẹsì bá bá di bẹ̀rẹ̀ six hundred àbí one thousand ní ìpínlẹ̀ kan wọ́n ẹ pẹ̀lẹ́ sà. ṣé eh, eh, eh, ẹ kó bá ìpínlẹ̀ yẹn wá pé ìrẹsì ẹ fún àwọn aráàlú kì í ṣe bó ṣe wà ní ìpínlẹ̀ tiwa yẹn àwọn retí kí àwọn takovic tí wọ́n ní wọ́n fẹ́ láì sọ àti pẹ̀pẹ̀ ìpínlẹ̀ tí wọ́n ní àbáńkì jẹ́ kí àwọn ìpínlẹ̀ àwọn retí pé wọ́n pẹ́ láì ti wà tó gbélé tó wà tó gbélé. Eh, ṣùgbọ́n àgbébí wọn náà àwọn ìjọba ìpínlẹ̀ rẹ̀ tí wọ́n ní pẹ̀tọ̀ kí àwọn ọmọ ara ẹ mọ̀ èlùbọ́ àti eh, èlùbọ́ gàrí àìwà nǹkan kan báyìí ni a pín ní àwọn àpín láti pẹ̀ fún àwọn aráàlú fún bí palliative kò tó ń gbé àwọn nǹkan táwọn lò ní àwọn nǹkan tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ wa láti máa rí àwọn kan ní gómìnà. fi owó ilé síta níta bá ara àwọn nǹkan yàtọ̀ fún pé àwọn èèyàn wa ló ń ṣe àwọn èèyàn wa náà ni ìyálọ́jà tó ń tà. so ọ̀nà méjì lọ́nà mẹ́ta ni wọ́n fi máa láti ní ìtumọ̀ fún àwọn èèyàn wa. ìyá iye tí àwọn tó máa rà àwọn èèyàn wa ló máa rà wọ́n. àwọn tó ń ṣe àwọn èèyàn wa náà ni. àwọn èèyàn wa náà ni tún ọ̀lẹ́dì pàtàkì so kò ní jẹ́ pé bóyá eh, ìdílé ìsúnmọ́ ara mi kò ní sí pé bóyá àwọn èèyàn rí eh, owó ìjọba lọ́tún lọ́sì. ó túmọ̀ sí pé ẹ̀ẹ̀kún eh, oúnjẹ kan pamọ́ sí sẹkẹ́rìàtì kankan báwo yẹn ti ń sọ. àkó oúnjẹ pamọ́ sí sẹkẹ́rìàtì oúnjẹ tí ó wà lọ́wọ́ oúnjẹ tó wà lọ́wọ́ ìjọba tí àwọn gbogbo ìlú ń gbọ́ gbogbo ìlú ń gbọ́ yìí o ọ̀tẹ̀ iwájú. òòsà gbogbo ìlú ń gbọ́ gbogbo gbogbo gbé five hundred gbogbo ìlú ń gbọ́ ẹ bá wa yẹ kó ń bọ̀ gbogbo yìí ń bọ yín. àti àti àwọn tó ń ṣe ẹnìkan lọ pé kankan. bẹ́ẹ̀ ni pé nǹkan ló ṣe táyà lójú ọ̀nà. àwọn tó ń sọ̀rọ̀ táyà nínú wọn. sọ́ni àwọn bí ti ọ̀rọ̀ ṣe ṣe wúwo jẹ́ ni pé àwọn àjọ tó ń gbè ní kákóvìtì kì í ṣe federal government yìí o àmọ́ ẹmọ kakovic àwọn àjọ bẹ́ẹ̀ gbé àwọn iléeṣẹ́ aládàáni tí wọ́n kóra wọn jọ tí wọ́n ní àwọn fẹ́ ran àwọn jọ àwọn ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ hmm. tọ́wọ́ dá sí àwọn ni wọ́n kó wọ́n sọ pé àwọn máa kó àwọn oúnjẹ tó wá fún ìpínlẹ̀ wa lára àwọn àti àwọn àpẹẹrẹ nìyẹn ṣùgbọ́n àti oúnjẹ tí wọ́n kó wá sí ìpínlẹ̀ wa àwọn àjọ tó ń rí sí àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ yìí ìgbà tó wà lọ ṣàpéyẹ̀wò ẹ̀ táwọn lọ rí ẹ̀rọ pé wá ìgbà tó ní wọ́n kó àwọn tírélà kan dé rẹ̀ ká lọ wo oúnjẹ wo ló ti wà ń bẹ̀ dáná pé indomie àti spaghetti ló wà ń bẹ̀ wọ́n wá ní àwọn ìgbìmọ̀ ẹ̀ wá ní indomie àti spaghetti kò ní lótìmọ̀ fún àwọn èèyàn wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà bá ní ká lọ tó wọn. wọ́n bá yẹ pé àwọn school primary school àbí nursery school ẹni fẹ́ tó rú àwọn oúnjẹ báyìí gbó jẹun wọn á débẹ̀ wọn á sí pálí wọn á rí gbà indomie àti spaghetti ni ẹni pé nǹkan àwọn kọ̀ọ̀kan wà tó ti. kọ̀kọ̀ jọ àmàlà àti àbùlà. tí o jọ àṣọ àṣẹ ẹgbẹ́ tún náà wọ̀nyá lórí afẹ́fẹ́ bá wọn ló jẹ torí àmọ́ ìgbà táwọn ìyá ti pọ̀ tó ń gbàdá bá ní wọn fẹ́ràn pa pàlẹ́tì ẹ̀rọ akóbí ìràn five hundred jọ tí mo wá dé báwọn lẹ́nu ẹ̀ nígbà wá dé gbé gbàdé wọn rí gbá ah, ń pa ní indomie lọ́gbẹ́ fáwọn yìí kí ni àwọn fi lè sọ ara ìjọba ìgbìmọ̀ ẹ̀rọ ayé tó fọwọ́ pẹ̀tọ̀ ẹ̀yin kákóbì ìṣẹ̀lẹ̀ kó tún lábọ̀ o oúnjẹ kó fún wa ní ìyè tẹ pé tẹ kó wà yàrá tó yàtẹ kókó kó ní iye kò lè débi kàkà kó kò lè ṣe nǹkan tó bá wọn ní sẹ́ẹ̀lì ojú ti làákó bá ní ẹjọ́ ẹ bá wa change ẹ̀sì rice. sọ wọn wá ní òkè pé àwọn máa fún wa ní sixty two trailers of rice. sixty two trailers of rice. lọ́nà ọmọ fún wa. sixty two ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti ìgbàyàn kankan mẹ́ wà tí ìpínlẹ̀ tó pàdé. ìgbó ni wọ́n dá fún wa pé à ń gbà nípínlẹ̀ ọ̀yọ́. lọ́nà ti dájọ́ ti pẹ́. bọ̀wọ̀ ò tí ì múṣẹ ni. bẹ́ẹ̀ tó wà tí ì múṣẹ bá ti rẹ̀ lásìkò yìí nítorí ìgbà àìmúṣẹ rẹ̀ tí ọjọ́ sì lọ láti bí oṣù keje láti retí wọn pé wọ́n mú ìlérí ẹ̀ṣẹ̀ wọ́n mú ìlérí ẹ̀ṣẹ̀ ìgbà tí wọ́n mú ìlérí ẹ̀ṣẹ̀ ni gómìnà sọ pé à ilé ẹ promise wa yìí ó ti ń pẹ́ jù ẹ ìgbìmọ̀ tí a ní kí ẹ máa ṣètò oúnjẹ ẹjọ ẹ lọ wá ní a ṣe máa ṣe ẹgbẹ́ àṣẹra oúnjẹ mi fún àwọn èèyàn wa kábẹ́ bẹ̀rẹ̀ sí máa pè ní onípele karùn-ún ẹ̀ tó ní pé tẹ bá tẹ bá ń bá ìfìyàn kan bá wa lọ ẹni pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti pín oúnjẹ ní ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlẹ́ẹ̀karùn ẹ̀ fẹ́ pín báyìí. ẹlẹ́ẹ̀karùn ẹ̀ fẹ́ pín báyìí so ìlú gómìnà ló sọ pé tọ ẹ̀yin ẹ̀mí ẹ̀jọ̀ ẹ lọ wá oúnjẹ wa làbàṣẹ máa ń rà ẹ lọ sí gbogbo àwọn ọjà oko ọjà oko ẹ sọ fún àwọn ìyá lọ́jà bàbá lọ́jà fún ọmọ gbogbo àwọn ọ̀nà ìtọ̀ ẹ fún ẹ fún wọn ní ẹ̀rọ program kan lọ́mọ bẹ̀rẹ̀ síra nígbà tá a ti rà nígbà tí ní ìgbà kejì ìgbà kẹta ìgbà kẹrin tó kì í ṣe àjòjì mọ́tò àti àwọn tó lè rà àwọn àwọn náà ti mọ pé tó ti lè rà àwọn tó ń ṣe gàrí ok rẹ̀ fún wa lọ́jọ́ méjì wà ẹ̀ gàrí báàgì twenty ló wà mí o bẹ̀tẹ̀ táàsì àjẹkù àpò fifty tó bá máa di ẹ bá fún wa lọ́jọ́ mẹ́ta sí kankan bẹ́ẹ̀ tó gbogbo rẹ àwọn rẹ ti bẹ̀rẹ̀ sí ètò lọ pé kí àwọn oúnjẹ yìí kó lè kó lè pè kó lè tó nǹkan tí a máa tó káàkiri sí ètò ẹ̀ là ń sí lọ. ìbùdó lẹ́bẹ̀rẹ̀ sí pé oúnjẹ yẹn ọjọ́ tí n kó owó ṣe bí a ní láti kó àwọn oúnjẹ ìjọ náà àti àrí kó wọn jọ láti orí. àwọn èèyàn tí ń retí ẹ̀ ni àwọn èèyàn tí ń retí ẹ̀ ẹ má bínú. tí ṣùgbọ́n gbogbo nǹkan náà ló ní program ẹ omi ìwé gbogbo kò tí ì pé tí nǹkan tó bá kò tí ì dé tí nǹkan tó bá tá a bá ní kọ́lá máa tó àkọ́kọ́ sọ àkọ́kọ́ nìyẹn èkejì ìgbà tí nǹkan yẹn wá ń pẹ́ ìgbó ìdọ̀gbẹ́tọ̀ ẹ̀wọ̀n owó ní àpòjọba lójú àwọn nǹkan yìí káwọn náà kókó ṣe ẹlẹ́karùn àgbàtà àwọn sọ fún àwọn èèyàn wa ń pé àwọn ọmọ máa pín oúnjẹ àwọn ò sọ pé ìgbà ẹyọ kan péré ni àwọn ò sọ pé ìgbà méjì péré ni àwọn sọ pé àwọn máa pín oúnjẹ ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ so ìgbà tí nǹkan ọlọ́ni sí iná ọ̀bà tó bá sọ. ẹ̀jẹ̀ tó lè kan lọ. ẹ̀jẹ̀ tó lè kan lọ so kó wà sí ẹ̀ so ìtòlú pé àwọn èèyàn sì rí pé àìpé ọ̀nà covid yìí kò tí ì lọ́tọ́ náà ebi sì ń pa àwọn èèyàn ìjọba ní gómìnà yẹn pé ẹnu ẹnu ọmọ wo kẹlẹ bẹ̀rẹ̀ sí mọ́ra àwọn nǹkan oúnjẹ yìí kẹ mọ́ra àwọn jọ kádùn ló bẹ̀rẹ̀ sí kún wọn ní káàkiri káàkiri ibi méje ibi jòpológúsùn tá a pè ní jòpológúsùn ọ̀nà méje a pè ọ̀yọ́ sèkìsì tí a fi kó tí a ti pé Eh, ìsọ̀rí kan ní ìbàdàn nínú ìgboro àwọn ìbàdàn greater city àwọn ìlú tó wà ní eh, tó súnmọ́ eh, ẹ̀yìn òdì ní ìlú ìbàdàn àwọn ìbarapá. bẹ́ẹ̀ ṣe pé nígbà yẹn gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ṣe tẹ̀lé. ogun tù owó sọ bẹ́ẹ̀ ni bá a ṣe pín káàkiri lẹ́ẹ̀kan ṣe tẹ̀lé láti tó tẹ̀lé ló sọ̀rí ìsọ̀rí. nítorí ẹ ẹ dẹ̀ mọ̀ wípé tí ẹ bá tiẹ̀ lọ́njẹ wọ́n tó yẹ pé a máa tún kú sí lọ́tọ̀ gbogbo ẹ̀ tó gbogbo títún yẹn kankan yẹn ó gbọ́dọ̀ lọ́tàn kó tó di pé àti pé ẹ̀yẹ yẹn o ẹ máa bọ̀ ní ọ̀tún náà ẹ máa bọ̀ lọ́la o. Okay sir. yes. ìmọ̀ ni wọ́n ṣe ta fẹ́ kó sí àwọn èèyàn wa gbọ́ ní pàtó lọ́wọ́. ọ̀rìnrìn ni ọjọ́ tí ọjọ́ tí bàbá náà ti. ẹ ṣeun ọ̀gbẹ́ni Táíwò Adésá akọ̀wé ìròyìn fún gómìnà. yes ẹ jẹ́ kí nǹkan já ilé yìí sí ká tó lọ síbi àwọn ọ̀rọ̀ míì. ó ní ṣe pẹ̀lú hundred million kì í hundred million fún santi Ògbómọ̀ṣọ́ wọ́n ní bàbá yẹn ni. nǹkan ọ̀rọ̀ tí o bá láwọn èèyàn náà ni ẹ mọ̀ pé tí a bá sọ gbòòrò àwa gbọ́dọ̀ bí i. pé nǹkan tó ṣe pàtàkì jùlọ ní àwọn nǹkan tó lè mú ìdàgbàsókè wá fún ìlú fún ìlú náà eh, ọ̀rọ̀ tí gómìnà sọ ní àfẹsọ̀ eh, pé àwọn á fi iye báyìí tó àfẹsẹ̀ eh, kì í ṣe gbogbo ara wọn ò wulẹ̀ dáadáa kó tó di kọ́ sọ wọn ò wulẹ̀ dáadáa torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn nǹkan tó bàjẹ́ sí ojú àwọn èèyàn ní eh, àwọn ìyẹ̀wò tí àwọn ṣe nígbà tí gómìnà lọ bẹ̀ tí wọ́n dáwọn kámẹ́rà àwọn oní tẹlifíṣàn kan tẹ̀lé wọ́n tẹ̀lé wọn kì í ṣe gbogbo nǹkan tí ó ti sínú ìṣẹ̀lẹ̀ nínú ààfin kì í ṣe gbogbo bẹ̀ láàtọ̀ lójó yẹn torí àwọn èèyàn pọ̀ gba ìgbà tí gómìnà ṣe wà fún ìgbàlá báyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ìyẹn tó àwọn gáràjì kan wà tí wọ́n ti fọ́ tí wọ́n ti gbé wọ́n ti gbé nǹkan kan padé tí àwọn mọ́tò ńláńlá kan wà àwọn nǹkan kan tí àpá wọn ní àwọn kan tó bàjẹ́ ní ojú kankan kì í ṣe gbogbo ẹ̀kọ́ ní ojú àwọn oníkámẹ́rà tó lọ́dọ̀ yìí so àwọn nǹkan tí ó fa iye tí gómìnà dá pé àwọn máa fi tún àtúnṣe nìyẹn kì í wọ́n jẹ́ àti owó bíbi tó àfẹsẹ̀ fẹ́rẹ̀ yàtọ̀ fún owó gbogbo ẹni pé gómìnà ní àwọn àfúnṣọ̀ ní ọgbẹ́ ènìyàn ó yàtọ̀ fún sí owó fi ti tún àfẹsẹ̀ òní gómìnà sí ìrírí àwọn èèyàn náà fúnra wọn ti àwọn òfin ti kó àárín yẹn dáadáa wọn rò pé bóyá wọn ní ẹsùn wàá gba ọdún mílíọ̀n so ẹ̀yin ọlọ́run ló fà táwọn kan fi bẹ̀rẹ̀ sí pé káàkiri pé à wọn ló kọ́ máa fún sọ̀rọ̀ lówó ẹ̀rọ àfojúbí lówó náà àfi àfi ìgbọ́wọ̀sọ̀ ìjọba tó ní làárà ló ló ní ìjọba ló sì ní ìjọba ní ọwọ́ ìkáwọ́ ìjọba ló wà ní gbàdúgbò pẹ̀lú aráàlú ni kì í ṣe pé ọba tó ti láti wà ní orí ààfin wọn gbọ́dọ̀ kọ lẹ́tà sí local government tó gba àṣẹ lọ́wọ́ local government kí wọ́n lè tó sọ pé àwọn fẹ́ ṣe ìtọ́jú báyìí ní ààfin. kó lè aráàlú ṣé ká gbà pé wọ́n ti jẹ́ èmi kọ́ ni ààfin sọ̀rọ̀ ṣé mi ni wọ́n fún èmi ni mo rí. ọ̀sẹ̀ jẹ́ àwọn oní Facebook rẹ̀ ṣé rí káwọn náà kan fèsì nǹkan tá à ń pè ní development lórí ah, ah. náà ṣe àgbẹ̀yẹ ara àwọn nǹkan tó bá wa dé. hello sir. olùgbé ó ó ṣe pàtàkì ní ìgbà tí gbogbo ní gbogbo gbà náà à ń sọ̀rọ̀ pé ìlú yìí olùgbà kan àwọn kan ṣe ẹ́sàs àwọn kan ṣe pé kò ṣe ẹ́sàs àtúntò eh, kò sí tẹ́tọ́rọ̀ ọ̀dọ́ kò sí eh, ìdàgbàsókè nílùú àti ń ṣe ìjọba tiwantiwa gbogbo ọdún ó ti lé eh, àrí àwọn ìdàgbàsókè tó yẹ ká rí àwọn nǹkan tó yẹ káwọn ọ̀dọ́ wa máa dojú kọ ní orí Facebook wọn ni ayé nǹkan ti ta yé àwọn tó dábàá inú ìpínlẹ̀ yẹ́s àwọn ọ̀dọ́ pé ọ̀rẹ́ ni ká máa àwọn ọ̀rẹ́ sọ̀rẹ́ ní ká ṣe ṣùgbọ́n àwọn tí ó ń lò fún nǹkan tó tó nítumọ̀ ó pọ̀ ju àwọn tó ń lò tó kàn bíi ṣeré lọ. ọ̀dọ́ ọ̀dọ́ àwọn olùkú bọ́lá àti olùbáwọn yìí wà lórí Facebook àwọn ọkọ̀ ọ̀fẹ́ nǹkan náà wọ́n máa sọ mbẹ̀ àwọn làwọn máa sọ mbẹ̀ tó máa sọ àwọn ọkọ̀ tó nítumọ̀ fún dàgbàsókè lórí Facebook wọn ni o lórí Twitter wọn ni o tó ní pé ń bá àwọn bá sọ pé ọ̀dọ́ ni ó máa di ló máa mú wájú ọ̀la ìlú ló máa gbé sókè ní nǹkan tí ọ̀dọ́ yẹn bá ní ní orí àbí nǹkan tí ọ̀dọ́ yẹn bá ṣe nǹkan ni ó máa mú ìtumọ̀ wá ní fún ìlú. so kì í fẹ́mi mọ̀ sí àìgbọ́ bóyá àgbọ̀yà ni ká pè ní àbí nǹkan kan ká máa jẹ́ ká máa gbọ́dọ̀ délẹ̀ nítorí pé adójúkọ ọmọ mi jáde ọ̀gbẹ́ni àtàwọn àdìsá ẹ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí a lọ síbi tó ọ̀rọ̀ tó ń dé tó báyìí níbi tó kàn lórí tescon lórí àgbà àwọn èèyàn àgbà àwọn èèyàn ìbéèrè ti pọ̀ jù lórí ẹ̀ wípé níbo ni àwọn èèyàn yìí níbo ni iṣẹ́ dídú lórí ọ̀rọ̀ wọn ìgbà wo ni wọ́n wọṣẹ́. kò yẹ kó sì béèrè mọ́ lórí ọ̀rọ̀ tescon kò yẹ kó sì béèrè lórí ọ̀rọ̀ tescon torí pé ni àwọn tí wọ́n tó jẹ dé tó ń bá bí àádọ́ta nínú ọgọ́rùn-ún nínú ìdánwò tó ń ṣe wọ́n ti ń ṣe wọ́n ti ń ṣe interview láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ẹ lè mọ̀ pé à ń sọ̀rọ̀ nípa èèyàn táwọn sọ̀rọ̀ kì í sí èèyàn hundred. bẹ́ẹ̀ni tó dábàá fẹ́ ṣe physical interview là ń sọ kì í ṣe gbogbo ara tẹ́lẹ̀ wá ṣe exam wọ́n ti dábàá èèyàn lè ṣe exam èèyàn lè ṣe náwó ní àárọ̀ àárọ̀ ṣẹ̀kọ́ lọ́wọ́ fi ṣèdánwò tó ṣe ṣùgbọ́n physical interview ẹ̀ tó yẹ pé oníkálukú àjòkó bàtà àjòkó wọ́n wá pè wọ́n wọlé níkọ̀ọ̀kan ẹ mọ̀ pé kó kí wọ́n tó ṣe interview ìyá thousand ẹ mọ̀ pé ọmọ ní ọjọ́ tó máa ní tù. ilé ọ̀wẹ̀. gbogbo àwọn ọjọ́ gbogbo àwọn interview yẹn ló ń àdéhìí máa tó gbé kámẹ́rà síwájú àwọn tó ń ṣe tàbí lójoojúmọ́ káàdì tó lè bá fẹ́ sọ pé àwọn tẹ aráàlú rí gbé wọn ṣe tàbí o ìrọ sọ̀rọ̀ yìí tàbí yìí lọ lọ́wọ́ nísìnyí bá lọ wọ́n ti níta bá dé sí ìtàbí ti fẹ́ parí ìgbìmọ̀ tó ṣe àkóso ìṣàkóso tescom wọ́n ti ṣèpàdé lórí bí lẹ́tà ṣe máa jáde ọ̀sẹ̀ tá a fẹ́ bọ́ sí yìí ọ̀pọ̀lọpọ̀ máa bẹ̀rẹ̀ sí yí lẹ́tà wọn torí àwọn tó ti pegedé nínú ìtàbí rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa rí ẹlọ́bẹ̀tẹ̀. àwọn. ẹ ló sà. àwọn tí wọ́n ti pegedé lórí àwọn ìtàbí tí tescom ti ṣe wọ́n bẹ̀rẹ̀ sí máa rí lẹ́tà wọn a rí àrídájú ní àná nígbà táwọn ìgbìmọ̀ ẹ̀ ṣèpàdé náà pẹ̀tọ̀ lẹ́tà ti rẹ́dí fún àwọn tí best practice tó yẹ pé wọ́n kọ́kọ́ ẹ máa pè ní ìpele ìpele ni wọ́n ti interview kì í sọjọ́ kan náà lẹ wọlé kálukú sí interview tán tí àwọn tó dẹ̀ máa tẹ lẹ́tà náà kì í ṣe májíìkì náà fi tẹ wọ́n wá kórópọ̀ ẹnì kọ̀ọ̀kan sí lẹ́tà tiẹ̀ tó ó mú pé wọ́n ń bá ìwọ̀n náà ní lẹ́tà máa jáde nínú machine ó lè jẹ́ pé ni a fi tẹ̀ ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ tẹ oníkórópọ̀ ẹnì kọ̀ọ̀kan sí lẹ́tà tiẹ̀ ní kọ̀ọ̀kan sọ̀rọ̀ ó gba ìṣiṣẹ́ tẹ̀lé. lókè wọ́n sì lé sùúrù díẹ̀ sílẹ̀ sọ yìí o. sùúrù wọn sì ní ó ti dé final bus stop. wọ́n bẹ̀rẹ̀ sí gba lẹ́tà láìpẹ́ yìí. lẹ́tà ń gbà sí lẹ́tà ti rẹ́dì so sùúrù wọn ló tún kù ọ̀rọ̀ ọ̀gbà ìpèpè tọ̀ ìwọ́n wá gba lẹ́tà àti ẹ̀rí mi báyìí o. gba lẹ́tà àti ẹ̀rí mi báyìí báyìí. okay yes adúpẹ́ lọ gbogbo tí ẹ ti ṣe ìdánwò tí ẹ ti ṣe àyẹ̀wò fún jẹ́ lójúkojú wọn ní mẹ́ta ó ti rẹ́dì gbogbo kankan máa pè yín lóko látọ̀dọ̀ ìjọba ọ̀yọ́ yes lórí ọ̀rọ̀ mo rántí nígbà tí a pàdé gómìnà ní akọ̀wé fún gómìnà kí ló oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ so ẹni gbogbo ẹni tí ọmọ wa nàìjíríà àbí ní àgbáyé nínú ọdún yìí gbogbo náà la pé ọdún yìí ọdún ọdún tó dáa ni so ẹni tí wọ́n bá ń gba ìjọba kan tó bá tó fi ara náà sí ìbòjọba pé kò sí àwàdà nínú gbogbo bí nǹkan ṣe ní láti bẹ̀rẹ̀ ọdún yìí ó sì kọ́ bẹ́rẹ́ pé wọ́n fẹ́ àlàáfíà fún ìlú yìí ẹni pé ìgbà yẹn lọ́mọ ẹ̀sìn gbogbo lórí ọ̀rọ̀ local government náà ni ẹni pé kódà wọ́n pààyàn kan ní ìṣòro lẹ́yìn ní ìrẹsàdù ní Ògbómọ̀ṣọ́ ẹ̀yà kí torí lórí kíni torí pé wọ́n ṣàwọn náà bí àlàáfíà sí ní ìjọba ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ọ̀rọ̀ local government so ṣé àwọn tó wá bá béèrè question lọ́wọ́ wa lórí ọ̀rọ̀ local government wọ́n gbàgbé ipa sírò àwọn èèyàn mẹ́yẹn kó láti fa ilà ìlú fún ìpínlẹ̀ ọ̀yọ́ ni ṣé wọn àwọn gbàgbé ṣé oṣù kan àbóṣù méjì tàbí fún àwọn aláàrẹ kó tó di òkè títí títí ọ̀rọ̀ fi dé ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ fi ilé ẹjọ́ fi wá tó dá ẹjọ́ pé àwọn ẹjọ́ wọn táwọn gbé lọ sílé kòtẹ́nilọ́rùn ẹjọ́ kòtẹ́nilọ́rùn ẹ̀ pé kò lẹ́sẹ̀ lẹ̀ so nígbà tí ẹjọ́ kòtẹ́milọ́rùn tó dájọ́ ní eh, ọ̀nà yìí tó ń rọlẹ̀ díẹ̀díẹ̀ so láyé gbogbo àwọn ọjọ́ tí a lose fún gbogbo kìlàkìtà tó ń ṣe ṣe gbọ́dọ̀ làbẹ́ gbọ́dọ̀ làbẹ́ kà sí sábẹ́ sọ pé òun jẹ́ èèyàn ṣẹlẹ̀ nu àbí báwo ni ná so kì í ṣe pé kì í ṣe pé eh, gómìnà fẹ́ yọ̀rọ̀ padà nǹkan tó ti sọ gómìnà yóò padà gómìnà yóò padà ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láti ìgbà tó ti sọ̀rọ̀ àwọn nǹkan náà ni ó mọ̀ àwọn nǹkan yẹn ló fa gbogbo ilé ẹ̀ẹ́dẹ̀ bá ṣètò oníjà ẹ̀ẹ́dẹ̀ ní gbé lẹ́yìn ìgbà tí gómìnà sọ̀rọ̀ tán wọ́n lọ́ọ́ máa gbé ìgbìmọ̀ kalẹ̀ tó lé pé àwọn ọlọ́mọ ṣe ètò ètò local government Oyo State uh, Independent Electoral Commission OICEC àwọn kan tó bẹ̀rẹ̀ sí gbógun pé yọ eh, eh, àwọn kan ní àwọn wà bẹ́ẹ̀ àwọn kan làwọn ṣe tó ẹ bá wa sọ fún àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n mọ̀ fún wọn nǹkan tó ń jẹ́ opposition nípínlẹ̀ yìí pé kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ nípa wọ́n ṣe máa ṣe wọ́n ṣe máa lò bí wọ́n ṣe máa ṣe àtakò fún ìjọba lórí pé kí ni ìdàgbàsókè ẹ tó bá yẹ pé ó ní ó ní ọkàn pé kí ìdàgbàsókè wà ní ìpínlẹ̀ tiẹ̀tiẹ̀ gàgà kò ní máa wọ pé ìjọba tí ó wà ní lóde yìí o kì í ṣẹgbẹ́ mi ni o kì í ṣẹgbẹ́ wa ní ìjọba tó wà lóde torí pé kì í ṣẹgbẹ́ wa ni o ká máa wá sínú ìjọba yẹn nǹkan tá a yára máa ṣe kò sí ìfọwọ́sowọ́pọ̀ kankan tí wọ́n ti fún wa láti gbà tá a bá ti dé ìpẹ́pà yìí ló ti kókó wọn wọ́n náà pé bí wọ́n ti dá ọkùnrin sílẹ̀ nínú lọ. ó ti rí ilé pa. ìlú tí ìlú tí èèyàn bá rẹ̀ fẹ́ jọba lórí ẹ̀ ṣé ẹ̀ ṣé dáadáa rẹ̀ yàrá wọn fún mi rẹ̀ ni àbí kí bàjẹ́ tí nígbà tí ẹlòmíì bá wà mẹ́rin sùn tí wọ́n bá wá kó ṣubú tí o bá débẹ̀ náà báwo làwọn míì náà ṣe mú mímọ wá kí o lọ sí so àwọn èèyàn wa wọn fi ra wọn sí ipò pé ilé eh, ìjọba eh, ó lọ títí láéláé ni àti ìlú sì máa wà lọ́wọ́ ní gọ́ọ̀mẹ̀ntì eh, gọ́ọ̀mẹ̀ntì ẹ̀yin ara lé ìlú rèmè. ẹ ló sà ẹ ló sà mo gbọ́ wípé ẹ ti wà nínú building wa ẹ jẹ́ kí n dúdú ọjà kàṣà kẹ̀kàṣà ẹ̀lú sáwọn èèyàn wa kẹ́ ẹ lè mọ̀ pé òótọ́ ni ìṣògbó táyà yín lójú ọ̀la kò kí kó sáré wá bàbá dúpẹ́ bàbá ti dúpẹ́. fún kẹ́mẹ́sì àti gbogbo iléeṣẹ́ yemkem international káàkiri nàìjíríà. nílùú ìbàdàn nọ́mbà twenty old ọ̀yọ́ ládojúkọ sango police station sango ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni zero eight zero three seven two seven zero seven five. ìjọ christ revival miracle church ló ṣàgbékalẹ̀ fire revival ń ṣe déédéé. òwe yẹ kó àwọn ìwò wípé gbogbo èèyàn kọ́ na ọ̀rọ̀ ayé rẹ̀ lò wọ́n nù. má mà jẹ́ kí ewu ìgbà ìdára kó bà ọ́ láyé jẹ́. ohun tó ti dára gan àti ètò kù bẹ́ntẹ́. bóyá ní bá bá twenty twenty níbi tí agbára ńlá ọlọ́run ọba yóò ti máa dìgbòlú gbogbo ìṣòro ayé gbogbo ọdún tó ń parí lọ ẹ̀dá òfin ẹ̀ sí o. ìgbẹ́ kò sí kò sí àròyé kò rí bí kò rí kọ́ kò rí sẹ́ ọ̀ká àṣẹ. èyí sàròyé inú yàrá apostle dr fao abiodun pastor gbẹngà agboola láti mountain of fire reverend noah adeosun reverend mrs co ọwá àti bàbá afàṣẹ mímọ́ sọ̀rọ̀ àsọsẹ reverend pm ọwá bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá títí di ọjọ́ kejìlélógún oṣù kọkànlá four pm to seven thirty pm lójoojúmọ́ ní nàmbà seven pm ọwá crescent alẹ́yẹmọlẹ́ àgbọ̀nlẹ́jẹ̀ mbàdàn jésù kọ́rẹ́ nàárẹ̀ mọ́sùn lọ́ọ́ àti gbogbo ẹni tó ń gbọ́ ìkéde yìí Infinity Estate phase two tó wà ní ẹ̀fọ̀n kílà ọ̀fà Abẹ́òkúta road ilẹ̀ estate tó wà ládùúgbò sílẹ̀ ilégbèé pàtàkì tó lọ́kùnrin wà lẹ́lẹ́ yìí one twenty thousand naira ni wọ́n tà per plot pẹ̀lú forty five thousand owó dọ́kúmẹ̀ntì ẹ̀ bákan náà ìfẹ́ sílẹ̀ ẹ̀ tó ń wà ní ẹ̀fọ̀n town ninety seven thousand naira per plot pẹ̀lú forty five thousand owó dọ́kúmẹ̀ntì ẹ̀ ilẹ̀ eléyìí rírì ju ẹgbẹ́ tí mo ìwà adébọ́lá authentic sọ nípa ẹ̀. ó ṣe rí nìyẹn Infinity Estate ló gbélé kalẹ̀ tó bá ti rà á tó dúró lẹ́ka pèmí ni tọ́lá pẹ̀lú authentic mo ti fẹ́ sílé. ẹ̀bùn block yẹ̀pẹ̀ àti sìmẹ́ǹtì wà lẹ̀. ráìdà kan pọ̀pọ̀ plọ́ọ̀tì kẹsì lọ́fẹ̀ẹ́. àyè sọ́jà ẹni àti bẹ́tẹ̀ wà. ọ́fíìsì infinity estate wà nínú ẹgbẹ́ àgábẹ́ ẹlẹ́jì lẹ́pàtà ìbàdàn. tẹlifon zero eight one two two two nine eleven forty five lẹ́ẹ̀kan sí zero eight one two two two nine eleven forty five. thank you iléeṣẹ́ albacet international alternative therapy lábẹ́ àkóso bàbá balógun bàbá ọba sara ló tún lọ gbẹdẹdẹ wípé àlàáfíà rẹ lẹ́mí rẹ gbọ́dọ̀ fi ṣàwàdà àbọ̀ gbàgbé pé bẹ́ẹ̀yàn láyé lóko ìsanra ni ó lò ìsẹ́kù ọwọ́ ìsẹ́kù ẹsẹ̀ ìsanra ìgbẹ́yàn náà ló bẹ̀rẹ̀ musa jẹsẹ̀ ìsanra ẹni ṣiṣẹ́ déédéé gbogbo tó lẹ́sẹ̀ pẹ̀lú sanra tó gbé ìdádúró lọ́yẹ̀ láyẹ̀wò awakọ̀ tó ń ta tó tó ń dojú yàn lóòrèkóòrè ìsanra nílò ẹni kankan ni àyẹ̀wò ọba sara nílé iṣẹ́ albasad international alternative therapy lọ́dọ̀ bàbá àbàràbá ọba sara tó wà ní asẹ́gbọ̀n plaza lẹ́yìn ilé bàbá adédùnmú mọ̀lẹ́tẹ̀ ńbàdàn púpẹ̀ lórí nọ́mbà yẹn zero nine zero three one six seven five five five five zero nine zero three one six seven five five five five sẹ́mi àjàrò mọ́sọ̀ lọ́tọ́gbà rẹ̀. ọ̀nà ẹ̀ ti Yes, 2020, a big global convention is here again. Sponsored by Gospel Promotion Outreach. Date, Monday night to Friday 13th, November 2020. Day and night. Venue, CAC, Orioke Bababili, Alaso, Iwe Junction, Egbedra Local Government, also State. Fee, unless you bless me. Jacob first alter this statement to the angel of God in the night of decision, and he surely received his powerful blessings. Same will happen to you if you come. And the prophet sent the message to this generation. Prophet Timothy for Foshuakandi and all the anointed of God will minister in power prayer sessions deliverance, spiritual songs, and anointing sessions. Don't be left out. For inquiries, please call 003-455-1016 or visit our website www.bababiaprayermountain.com. All procedures for elder gathering are in place and you can join us on all our social media handles. 2020 Abia Global Convention, Garden of Saints, Harvesting Souls for Christ is going to be powerful. Be there. until you bless me. I wanna Building Society Limited. Ẹ ti láǹfààní láti wá gbẹ̀wò ọ̀kadà. Jẹnẹrétọ̀, rẹfrijirétọ̀, plasma TV, water dispenser àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Owó bá ṣe wúra sílẹ̀ mọ̀ ń wúra sí o. Ẹ̀yin náà tètè máa wọ̀ báyìí wá fowó yín dókòwò. Ẹ máa gbèlè lórí ẹ̀ lóṣooṣù. Látàsíkò ìdí tí wọ́n parí oṣù December. Lẹ́sẹ̀kẹsẹ̀ investment lẹ́wà lẹ́bùọ́nù ògùn báyìí metro cooperative investment and credit society limited twenty eight million of parí ní shopping complex ògùn báyìí telephone zero nine zero four two three seven three eight six six cooperative wọn ló ń ṣe bẹ́ẹ̀. ó ṣe ń lọ ó ṣe ń lọ ó ṣe ń lọ. ajibola akínyẹfà mo ní ayọ̀ àti ìdùnnú láti wá fi tó wa létí pé akọ̀wé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n dúró kàkàràkà ní abala ti kákọ ìròyìn jáde lóko gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti wà ní agbára ní àárọ̀ yìí bó tẹ̀ jẹ́ wípé wọ́n ìbá ti dé tipẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti sọ ní abẹ́nu wọn ní táyà iná ló ṣe bẹ́ẹ̀ tọ́ lọ́ọ̀lẹ̀ kì í sì sọ fún ìyà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni. wípé torí mi kàn fẹ́ kẹ́ kí àwọn èèyàn nìkan láàárọ̀ yìí ẹ̀ẹ́dá fi ìbéèrè kan mọ̀ torí oṣù alánukọ ọjọ́ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti lọ púpọ̀ mm, ẹ̀ ń sọ nǹkan kan lórí ti local government yẹn ní mm. election ìgbà tó máa wáyé mm àwọn èèyàn ti dúró dúró dúró láti January ẹ sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ pé gbogbo àwọn alátakò tí wọn ò ṣiṣẹ́ ìtẹ̀síwájú kí wọn lọ ronúkúwàdà àti gbọ́ yẹ ṣùgbọ́n gbalẹ̀ wàá ṣe election báyìí. ẹ̀yin ṣe mọ̀ pé a ní ìgbìmọ̀ tí ó jẹ́ pé ọ̀yẹ́ oisiec Oyo State Independent State Independent Electoral Commission àwọn ní tọ́lẹ̀ ní sàmà. Eh, wọ́n ti láìpẹ́ wọ́n lọ káàkiri eh, wọ́n lọ kí àwọn INEC INEC tó jẹ́ ti federal government eh, wọ́n tún lọ ṣe àwọn ìpàdé kan so ó fi hàn pé ìgbìmọ̀ ẹ̀ ti jókòó wọ́n ti wà níkàlẹ̀ so wọ́n ti ń ṣe àwọn ètò ní ìgbà wo ni á possible kí àwọn lè ṣe ètò ìdìbò so àwọn ti kí ìgbìmọ̀ ìka gbé àtẹ̀jáde jáde fún ẹnìkan gbé plan wọn bá gómìnà pẹ̀tọ̀ ìgbà báyìí báyìí báyìí ni àwọn fẹ́ ṣèpàdé àwọn fẹ́ ṣe ètò ìdìbò ẹ̀ẹ́ ìgbà báyìí ni àwọn èèyàn mọ campaign o tó ń bá campaign tán ìgbà báyìí ni eh, gbogbo ètò báyìí gbogbo ètò àti lọ ní sísè tẹ̀lé eh, torí wọ́n nílò àti sọ fún eh, state executive council tó rí gbé ọ̀rọ̀ ìdìbò ó ní security ní olóríṣiríṣi nǹkan nù so wọ́n nílò àti sọ fún ìjọba kí ìjọba tó sọ pé ó tó náà lè sọ pé òkè ẹ go ahead nígbà tó yẹ pé nǹkan tí ìjọba ti ń retí láti jẹ́ ìran ni kò sí ọjọ́ tó ń bá ti ní àwọn rẹ́dì ìjọba náà rẹ́dì nìyẹn ṣùgbọ́n ẹ jẹ́ nǹkan tí sí pé sars lọ́dún yìí àwọn ènìyàn sọ fún yín wọ́n yà máa ṣe lọ́dún yìí wọ́n á bí ààrẹ ṣe lọ́dún yìí ṣùgbọ́n nǹkan tí mo lè sọ lọ́sẹ̀ ni pé bóyá chairman electoral commission àwọn ni wọ́n láti ṣàlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ pé bí ó ṣe é ṣe lọ́dún yìí o àbí kò ṣe é ṣe lọ́dún yìí torí pé oṣù méjì lọ́dún yìí kù oṣù méjì náà wọ́n gbọ́dọ̀ sọ pé nǹkan tó ti ọ eh, oh, sixty days àbí hmm. so ó ní ó ní àwọn kankan tí òfin sọ tẹ gbọ́dọ̀ tẹ̀lé tẹ gbọ́dọ̀ tẹ̀lé tó bá yẹ pé àwọn ìlànà tí òfin sọ yẹn tó yẹ pé nǹkan tí oṣù méjì lè gbà ni ní àwọn ìdúrà mi léṣe ṣùgbọ́n tó bá yẹ pé kì í ṣe àwọn ìlànà tí oṣù méjì tó lè ṣe é ṣe láàrin oṣù méjì wọ́n á ṣàlàyé ẹ̀ fún gbogbo àwọn. gómìnà ti fa gbòfin kó lọ báyìí bẹ́ẹ̀ni ó kù sọ̀rọ̀ ó kù sọ̀rọ̀ fún wa gẹ́gẹ́ bí aráàlú bẹ́ẹ̀ni. ok yes ní pàtàkì ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ èló la ti yá gẹ́gẹ́ bí ìpínlẹ̀ báyìí sáà ti jẹ gbèsè rẹpẹtẹ báyìí. ẹ ẹ ń gbé ìgbéni wájú ẹ sọ pé bí ni ẹkọnọmì wa ṣe ń wà. ẹ̀yin náà ti gbé ẹ̀hún jáde. ibi èlò láti yákọ̀ lu nǹkan tó tó ṣe pàtàkì jù torí pé nàmbà àkọ́kọ́ náà mo lè mọ́ wà ní pòṣíṣẹ́ àti sọ́yìn tí pàtó lórí gbogbo ẹ̀yà àgbègbè ìjọba wa kì í ṣe ìjọba yáwóyáwó pé àkànjókòó lọ́fíìsì àkànjáwó ẹrù wa ẹjẹ yìí náà bá wo rẹ́kọ̀dì tí National Bureau of Statistics tó ń gbé jáde ẹ̀rí pé láàrin oṣù mẹ́fà àkọ́kọ́ despite pé bóyá wàhálà wà nílùú covid wà kankan wọ́n ṣe àgbéyẹ̀wò ọ̀nà pé wọ́n wà ní sábà lánàá lónà ní sálábà ṣe àgbéyẹ̀wò tiwọn pé báwo ni ẹ̀kọ́nọ́mì àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan ṣe wà báwo ni ẹ̀kọ́nọ́mì nàìjíríà náà ṣe wà iṣẹ́ mélòó la pèsè iṣẹ́ mélòó la lùs kankan bẹ́ẹ̀ iṣẹ́ ti national bureau of statistics ni nígbà tá a ṣe àgbéyẹ̀wò fún fẹ́ oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún tí a wà yìí kí ni àgbéyẹ̀wò yẹn jáde bá jáde ó bá jáde ni pé ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ni ìpínlẹ̀ tó yẹ pé owó tí wọ́n ń nínú ilé owó tí wọ́n pa fúnra wọn lábẹ́lú ń gbé sókè sí by eh, twenty six percent ìdá mẹ́rìndínlọ́gbọ̀n ni ìdá tí owó tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ń pa tóbi tó lọ sókè sí láàrin ọdún tí láàrin gbogbo wa láàrin láàrin lẹ́tà wa yìí pé àkóbídìí kò sí kóbídìí nǹkan kan kí ló ń fi wá ní ètò eh, ọrọ̀ ajé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń lọ sókè. Okay ó sì tún máa lọ sókè sí nítorí bí ìrọ̀rùn bá ṣe ń bá ìlú sí ni percentage yẹn máa lọ sókè sí. sòwò ní tẹ́lifí fi hàn wá ní pé eh, àwọn èèyàn tí kò tí ẹ ṣe pé àwọn bá ń gbé nílùú nìkan gan àwọn tó ní ìfàtọ́lẹ̀ kan náà bí ẹ̀yìn ẹ̀yìn eh, wá ṣe máa ń sọ tó jẹ́ pé wọ́n lè dálé sẹ́lẹ̀ wọ́n ní fọkànbalẹ̀ lórí àwọn nǹkan tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ń ṣe òun ló fàtọ́ pé eh, IGR ìpínlẹ̀ ọ̀yọ́ ó ń lọ sókè sí torí pé IGR ń lọ sókè oríṣiríṣi nǹkan ló rọ̀ mọ́ ilé tó ṣe pàtàkì gbígbẹ́ lọ ni pé àwọn iléeṣẹ́ kéékèèké wọ́n ń yọjú àwọn kátàkárà ń lọ bó ní ẹgbẹ́tẹ́ àti pé owó owó exchange láàrin àwọn owó owó bọ́sọ́wọ́ láàrin àwọn èèyàn irú ìkan lára àwọn nǹkan tí ó ṣe tó lè fokùnfà òfokùnfà pé ajé àríwá lọ sókè sí ẹ̀yẹ ìkan lára ẹ̀ ní owó oṣù sísan ní lóòrèkóòrè tó yẹ pé ìjọba ń san ìkan lára ẹ̀ náà tó ní owó ìfẹ̀yìntì sísan lóòrèkóòrè tó yẹ pé ìjọba ń san. ẹ̀yin gbìyànjú àti àwọn àti àwọn kan àwọn tó yẹ pé tí àwọn èèyàn bá ti ní nǹkan tó ń pè ní steady income òun náà lè ní steady plan láti ṣe pé ìgbà báyìí ò máa ra nǹkan báyìí lọ́wọ́ lágbájá o ti máa rà tí ó bá ti di oṣù báyìí máa san yí báyìí fún máa tún san yí báyìí fún ní oṣù bá ṣe àwọn nǹkan yẹn ń jẹ́ kí kátàkárà àti ọrọ̀ ajé kọ́ máa lọ sókè ìlú gómìnà ti sọ pé ní oṣooṣù promise náà ṣe àti local government ni o àti ìpínlẹ̀ ni o àti kan ni o pé àwọn make sure pé owó tó ń wọnú ẹkọ́nọ́mì eh, ìpínlẹ̀ ọ̀yọ́ kò dín ní eleven billion torí pé steadily ní gbogbo bẹ́ẹ̀ ń wọlé náírà gbogbo gbà òun náà tún ní ṣe nǹkan tó ṣe pẹ̀lú ọrọ̀ ajé wa pẹ̀lú ajr wa tó ń lọ sókè. ẹ ṣe ká ṣe eléyìí ní part one torí wípé ìbéèrè sì ó sì pọ̀ nílẹ̀ bí omi òkun. ṣe pàṣípà ní ibi tá a ṣe ìjọba tí gbogbo òlu sì fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ afẹ́ra bọ́ọ̀sì ni nípínlẹ̀ ọ̀yọ́ ni afẹ́ra gbá ni afẹ́ra wo ni ẹ̀sán fún àwọn bílíọ̀ àbọ̀ fún àwọn bílíọ̀ ìgbà àwọn òkùnkùn bàbá sáfọ̀ fún àwọn àwọn bílíọ̀. ọ̀rọ̀ kákó bíjì àwùyẹ lọ NCDC so lẹ́yìn nígbà tó promise wa lówó yẹn ní March oṣù kẹjọ ìwé ọ̀tún wọlé lẹ́yìn ìgbàta àwọn ìdá àwọn ìdá àwọn ìdá nígbàtà tó bá fún wa ní oṣù kẹjọ wọn tó wá ní lẹ́yìn láàrin oṣù kan bọ̀sí méjì ẹ gbọ́dọ̀ náwó yìí tẹ́gbà náà àwọn àgbàpadà o. ṣé dandan ni ìyá <laughs> ìkọ̀kọ̀ ni ẹ̀ ẹ̀kejì tó ló gbé wọ́n tó wá kọ́ o. ẹ ń bọ̀ wá sọ owó ẹ ń bọ̀ wá tó tó kò sí ẹni ìjọba kankan fún mílíọ̀n wọn ní one billion one billion ẹ ṣe rí àsìkò ń bọ̀ torí àsìkò ọ̀rọ̀ ti kó wa àpamọ́ ẹ̀dọ́ àjọjọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti dúró dè yín. ẹ ṣe rí ẹ lájúmẹ̀ náà ni ọ̀rọ̀ wa tó gbà ní ìpínlẹ̀ ọ̀gbọ̀n torí pé àwọn ẹmọ àwọn kankan máa ń sọ oríṣiríṣi nǹkan sókè so ojú gbogbo tó àmọ́ pé ẹ̀yìn àkóbá tó lè ṣe fún mọ́tò bọ́ àmọ́ irú àmọ́ bíi tí bóòtù ńlá kan ló lọ kó sínú ọkọ̀ fàyàǹgì egungun. ẹ láti o tó wáyé tó tó wáyé egungun ní àìsílẹ̀ wà dédìgbà yìí. wọ́n tó ní kó fàyà láàrin ìṣẹ́jú márùn-ún gbogbo ọtí lọ ìfà àti àti ẹ̀mọ̀ pé ẹ̀sìn lè padà dé ní kankan wa. a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀rí lè mọ iṣẹ́ yìí ní bàdà ẹ̀sìn mọ́ ní ọ̀kọ́kọ́ dọ̀tọ̀ ẹ̀sìn ló jẹ́ kí bẹ́ẹ̀ ṣe sọ pé wà mọ́kànlá ẹlòmíràn wọ́n yá wákàtí wà ní ṣùgbọ́n wọ́n ti wà ní gbọ́wà lórí Facebook ẹ̀ mọ̀ wò wọ́n yẹn life and direct ẹ ṣe tako yìí tẹ jẹ wa ẹ nípẹ́ padà wá lẹ́yìn tí a wàá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ láì gbóyè àwọn nǹkan tó rẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa láàárọ̀ yìí ibi ìlú òrò kèsì lórí ètò ìtàkùn bó ṣe lójú òní tì ẹ kú kalẹ̀.